ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run kó ma bá anábúwa muhammad àwọn aráalé rẹ̀ àti gbogbo ẹni tí ó bá ń tọ́ ìlànà ẹ̀ títí di ọjọ́ gbígbà kìíyàmà imam bukhari àti imam muslim bákanáà ọ̀rọ̀ yìí ó ń bẹ nínú àwọn tíra súnà eléyìí tí ó yàtọ̀ sí méjèèjì tá a dáńkọ yìí òjíṣẹ́ aláwọ̀ sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé akul muslim alal muslim àwọn wàfíri wáyá akul wájib yajibu alal muslim ala akhihi khamsun òjíṣẹ́ aláwọ̀ sallallahu alayhi wa ó sọ fún wa pé ẹ̀tọ́ musulmi tí ó ń bẹ lórí musulmi kó ṣe fún abẹ́ ti ẹ̀kọ́ nínú ẹgbàwà míì ó sọ pé yẹ́jìbò alẹ́d muslim aláàkíyì ó ṣe dandan fún musulmi lórí ọmọ ìyá rẹ̀ àwọn ẹ̀tọ́ tí ń bọ̀ yìí ó kà wọ́n khamsun márùn-ún ni wọ́n alákọ̀ọ́kọ́ tí anábi sallallahu alayhi wa sallam tí ó dáúkọ́ òun náà ni rọ́dú salam kí èèyàn máa dá sálámọ̀ padà fún ọmọ ìyá nígbàtí ó bá sálámọ̀ sí ni wà ìyádá tún marit tí musulmi bá ń ṣàárẹ̀ ká àbẹ̀wò rẹ̀ oní wàtíbá olùjọ́dá èdè bákan náà tí mùsùlùmí bá papòdà kí a tẹ̀lé òkú ẹ̀ wà ìjábá tó dáẹ̀wá tí mùsùlùmí bá pè wá síbi àkójẹ́ kan kí a jẹ́ pé mùsùlùmí náà wà tẹ̀sùmítù ààfis tí mùsùlùmí bá sí nígbà tó bá ṣe alhamdulillah káwa náà kí pé yọ̀hánkàlá pé ọlọ́wọ́ ọba yóò kẹ ọ àwọn ìwọ̀ márùn-ún ilé tí a náà sọ́lọ́lọ́mù aléwọ̀sánlám tí ó ṣàlàyé fún wa pé ó ń bẹ lọ́rùn ẹni tó já musulmi kó pé fún ọmọ ìyá rẹ̀ ni tí ń ṣe musulmi níbi ẹgbàwà míì ó tún fi ìwọ̀ míì kún ó ní وإذا استنصعك فافسح له òjíṣẹ́ aláhùn sallallahu alayhi wa sallam ó sọ pé tí mùsùlùmí tó bá wá ìmọ̀ràn lọ́sọ́dọ̀ rẹ gbà ní ìmọ̀ràn ẹ̀rí àwọn ìwọ̀ mẹ́fà yìí àwọn ìwọ̀ kan ní eré tí anábi sallallahu alayhi wa sallam tó ṣàlàyé fún ẹ pé dandan ni ká pé fún ẹni tó jẹ́ mùsùlùmí ìwọ̀ kọ̀ọ̀kan ní ó wá ní àlàyé nú ó sì ní àgbọ́yé àti ọ̀nà tágbà máa ṣe wọ́n ṣùgbọ́n tí agbàlérò lórí ìdúró wa yìí ní ibi òkúgbà àti èní òun náà ni àwọn tí a nọ́bí sọ́lọ́lọ́hùn aláyí wasallam tó sọ pé wọ́n ti bá rú janaza títẹ̀lé òkú nítorí pé ní àsìkò tí a wà yìí àwọn èèyàn ikú òjò wọn lójúmọ́ débi pé tí wọ́n bá ń gbé òkú kọjá àwọn èèyàn wọ́n ma ṣe bí wọ́n ti ṣe ń ṣe tẹ́lẹ̀ ni òkú yìí ní kò ní fi ìgbàgbọ́ wọn ìyẹn ní pé kò ní fi ọwọ́ bà wọ́n lẹ́mi pé èèyàn kan mà ló papòdà yìí àwa náà máa padà papòdà gẹ́gẹ́ bí ẹni ṣe papòdà kàkà kí ìbẹ̀rù ọlọ́run ọba kó wá sínú ọkọ̀ wọn nǹkan tí ó máa padà ṣẹlẹ̀ sí wọn náà ni pé ó tún máa ṣe yẹyẹ àbí kí wọ́n tún máa ṣe àwọn nǹkan míì eléyìí tí yóò máa túmọ̀ sí pé àwọn gan wọn àti ẹ̀ náà ní ikú ṣùgbọ́n mùsùlùmí nínú nǹkan tá ma fi dámọ̀ táà sì ma fi ròyìn rẹ̀ òun náà ni pé mùsùlùmí gbà tó bá rí ẹnìkan tó kú ọ̀rọ̀ aláwọ̀ ọba subhanahu wa ta'ala yóò ṣiṣẹ́ lárẹ̀ nítorí pé ọlọ́wọ̀ ọba sọ fún ẹ pé òun lòun dáàyè àti ikú liyabluwakum ayyukum ahsanu amala láti lè fi dán yíwò ní èwo nínú yín yóò ṣiṣẹ́ dáadáa nítorí náà mùsùlùmí ẹni tí ìbẹ̀rù ọlọ́wọ̀ ọba gbọ́dọ̀ mú ni nígbàtí a bá rí èèyàn kan tí ó papòdà ṣùgbọ́n òjíṣẹ́ aláhùn sálàláhùn àríwọ̀sánlá ó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbàtí òkú bá kú lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ojúṣe eléyìí tí ó yẹ kí a ṣe fún kí ni ojúṣe náà òun náà ni pé awẹ́ aṣekò kárí rẹ̀ nínú àwọn nǹkan tó ṣe pàtàkì fún àwa mùsùlùmí láti mójútó nípa ọmọ ẹ̀yà tó papòdà òun náà ni kí a tẹ̀lé okú rẹ̀ eré ìsìn ní òjíṣẹ́ aláhùnsánlọ́lọ́hùn aláìwọ̀sánlọ́m ó sọ ọlá tó pọ̀ fún ẹni tí tó ń bẹ fún ẹni tó bá ṣe eléyìí ó nílẹ̀ nínú sọ́yí bukhari oníṣẹ́ aláhùn sallallahu alaihiratán irú ẹni bẹ́ẹ̀ yóò ní kìrọ́tù méjì nínú ẹ̀sàn minal ajj kíla ya rasulallah wọ́n kìrọ́tán ọwọ́n fẹ́ pé rọ òjíṣẹ́ ọlọ́run kí ni ẹ̀sàn méjì yìí òjíṣẹ́ aláhùn sallallahu ó sọ pé mithlul jabalayni al-azimayn ó ní ẹ̀san yìí tí ó máa bẹ fún ẹni tó bá tẹ̀lé òkú mùsùlùmí ó dà gẹ́gẹ́ bí àpáta ńlá méjì ni eléyìí fi ń yé wa dáadáa eléyìí tó bẹ níbi pé à ń tẹ̀lé òkú mùsùlùmí ní ọjọ́ kan òjíṣẹ́ aláhùn sọlọ́lọ́hùn aláìwọ̀sálà ó àwọn mùsùlùmí ó ń ṣe àwọn ìbéèrè lọ́wọ́ wọn ìbéèrè tó ṣe lọ́wọ́ wọn yìí nípa àwọn ṣẹ́ dáadáa ní gẹ́gbó ṣe rílẹ̀ nínú sọ́rí muslim àbúrò àwọ̀dí ọlọ́rìnhú òun ló gba hadithi yíwá ó ní anábi sọ́lọ́lọ́hù aláìwọ̀sálàm sọ pé man asbaha ló jí lẹ́ni tó gbá rẹ̀ lẹ́ni kọ́ọ̀lá abubakar ana nígbàtí àwọn musulmi ó ma dáhùn ẹni tó fi èsì fún anábi sallallahu alaihi wasallam òun náà ni abubakar ó sọ ipé èmì ni kọ́ọ̀lá man àádámin kòmòlì yọ́rùn mamari lọ anábi túnṣe bèèrè pé ta ni ẹni tó bẹ aláàrẹ wò nínú yín àwọ́bákiri tún dáhùn pé ana ó ní èmi ni ọlámọ̀n ṣẹ́yìnà mi ń kún ní yóò mọ̀ janaza òjíṣẹ́ aláhùn túbẹ̀ pé ta ni ẹni tó kópa níbi ìsìnkú lèmi ọlá abúbákiri ní ana ó ní èmi ni ọlá wọ́n mọ̀ ní àfọ̀ àmọ́ ní yóò mọ̀ miskina ó ní ta ni ẹni tí ó fún aláìní ló ń jẹ lónìí àwúbákìrì náà tún dá lóhùn pé èmi náà ni qala sallallahu alayhi wa sallam mastama'a hadhihi al-khisal fi rajulin fi yawmin illa dakhala janna òṣìṣẹ́ ọlọ́run wá sọ pé nǹkan tá kà sílẹ̀ yìí kò ní pé lára ẹnìkan àwọn ìṣesí yóò ní pé lára ẹnìkan ní àyàfi kí ẹni náà kó wà ìdẹ́nà ǹjẹ́ èmi lè fọwọ́ sọ́yà pé ní èní mo ti fún aláìní ló ń jẹ́ mo gba rẹ̀ bó tilẹ̀ jẹ́ kó ọjọ́ jímọ̀ kí ń ṣọjọ́ rẹ̀ àbí kí ń sọ pé mo ti bá wọn kópa níbi ìsìnkú àti gbogbo àwọn ọṣẹ́ eléyìí tí anábì sọlọ́lọ́hùn aláìwọ̀sẹ́lẹ̀mù tó kà sínú hadisi tí abubakar radiyallahu anhu tí ó ń fi rinlẹ̀ pé òun ni òun ni ìbá ń tọ́ka sí kankan ó ń tọ́ka sí pàtàkì àti ipò tí abubakar radiyallahu anhu tó wà láàrin àwa musulmi. pẹ̀lú pé àwọn dáadáa ní abubakar tí ó ma ṣojú ọ̀yìn nípa rẹ̀ abubakar ríṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ dáadáa àyàfi kó jẹ́ pé yóò bá wọn kópa lára àwọn iṣẹ́ dáadáa náà tí Abubakar radiyallahu anhu tó ṣe níjọ́ náà tí anábi fi sọ pé ẹnìkan ò ní kó gbogbo àwọn nǹkan wọn ìjọ àfi kó jẹ́ ẹni tí ó wà níjọ́ náà òun náà ni pé Abubakar kópa níbi ìsìnkú mùsùlùmí ẹ̀wá ní ìtẹ̀lé òkú musulmi eléyìn ní ẹni táa ṣe fún tó jẹ́ súnnà fún òun náà ni ẹni tí ó jẹ́ ọkùnrin ẹ̀rí àwọn tí wọ́n kí ń ṣe ọkùnrin nìyẹn ni àwọn obìnrin àwọn nǹkan tí àwọn olùmọ̀ tí wọ́n sọ ní pé akórira kí wọ́n tẹ̀lé wa. Awa, nítorí pé àdámọ́ta àdámọ́bìnrin ní ẹ̀mí rẹ̀ lẹ òun tètè máa ń tara kọjá àlà ju ọkùnrin lọ nítorí náà bí obìnrin bá ń tẹ̀lé òkú ní ó ṣe é ṣe kó bara jẹ́ kó ṣe nǹkan tí ó yẹ kó ṣe nítorí ẹ̀ ní òjíṣẹ́ aláhùn sọ́lọ́lọ́hùn ló fi kọ̀ fún àwọn obìnrin ní kíkọ pé àfẹ́kẹ́ lọ gẹ́gẹ́ bí hadith tó ń bẹ nínú àṣọ́yí bukhari àti muslim ó mú àtíyà ó sọ pé òjíṣẹ́ aláhùn sallallahu alaihi wasallam onínàhánà rasulullahi sallallahu alaihi wasallam àrítìbá il janaiz wàlẹ́m yá àzìm alaihi onye anabi sọlọ́lọ́hù aláyhi wasallam ó kọ̀ fún wa pé ká ma tẹ̀lé òkú ṣùgbọ́n kìí yẹn n'i kò fi bẹ́ẹ̀ mú lórí wa pé dandan dandan tẹ̀lé òkú lábẹ́ arínú àwọn àfá tí sọ pé eléyìí ni wọn tí ó sọ kò sí láì fi nítorí pé ànábì sọlọ́lọ́rùn aléyìn wọ́sánlám kíkọ̀ tó kọ̀ fún wọn ní kì í ṣe kíkọ̀ pé ó jẹ́ wọ̀nyọ́yá bákanáà sì nínú wọn tí wọ́n sọ pé eléyìí mọ̀kúrú oní ìyẹn ni pé akọ́ kóbìnrin tẹ̀lé òkú eléyìí gan ló fi ń dájú káwọn obìnrin kí wọ́n jókòó lé kí wọ́n má tẹ̀lé òkú eléyìí ó jẹ́ eléyìí tó fẹ́ ṣe dédé ní ìbámu sí hadithi yìí bákanáà tí a bá wo àwùjọ wa a ń pé àwọn ìṣesí kan bẹ tí àwọn mùsùlùmí náà máa ń ṣe wọ́n sì kọ́ lára ẹnìkan wọ́n kọ́ lára àwọn tí wọ́n jẹ́ kírísítẹ́nì ìyẹn ni àwọn ọ̀nà sọ́rọ́ àwọn nìí tí wọ́n bá ń tẹ̀lé òkú wọn ó ma tẹ̀lé òkú wọn pẹ̀lú ìlú àti ijó ìṣesí tí wọ́n ní ẹ́ kódà wọ́n tún ma kọ́ ní kódà níbi tí wọ́n máa ń ṣe é dé pósí tí wọ́n bá fi gbé òkú wọ́n tún ma fi ṣeré wọ́n sọ sẹ́gbẹ́ kan wọ́n sọ sẹ́gbẹ́ òsì lẹ́ni tí ń tẹ̀lé òkú pẹ̀lú ṣe sí báyìí ìṣesí yìí àwárí lára àwa mùsùlùmí náà táwa náà ń ṣe bàbá kan ó ṣaláìsí kété tí wọ́n sin tán àkété tí wọ́n kírun ti lára tán ẹ̀jẹ̀ bèèrè pé èèyàn mélòó ló bẹ níkàlẹ̀ nígbà tí wọ́n fi ń kírun sí lára wọ́n kéré jù èèyàn tí wọ́n bẹ níkàlẹ̀ wọ́n fẹ́ lé lọ́gbọ̀n nígbà wọ́n ń sí lára èèyàn mélòó ló wá kírun sí lára jọmọ́ ọdún bíi márùn àti mẹ́fà lọ subhanallah mùsùlùmí kú inú àwọn ojúṣe tó ṣe pàtàkì tó yẹ ká ṣe fún mùsùlùmí òun náà ni ká kópa níbi ìsìnkú ẹ̀ ara ẹ̀ náà ni ká kópa níbi kírun sí lára mùsùlùmí wá kú àwọn kí ni ó wá jẹ́ bí àwọn bí àfáà àtàwọn jọmọ́ àfá mọ́ṣálásí yẹn àwọn náà ni wọ́n kírun sí lára nígbàtí wọ́n wà tẹ́lẹ̀ òkú èrú wá pọ̀ bí lọ gbígbà wọ́n lé láàdọ́ta bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ní wọ́n lúlù wọ́n gbé òkú jójọ mọ́ òkú mùsùlùmí fa eléyìn fi yé wa pé àwa mùsùlùmí a ti jìnà sí ẹ̀sìn wa ìlànà àti ẹ̀kọ́ tí anábi sallallahu alayhi wa sallam tí ó kọ́ wa ní àwọn mójútó òṣìṣẹ́ aláhùn sallallahu alayhi wa sallam ó ní la tattabi'ul janaza bí sawtin wala naa anábi ní tẹ́ẹ̀bá ń tẹ̀lé òkú nítorí pé ohun tí wọ́n sọ ń bẹ̀yẹn ní ohun ìmọ̀ pariwo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí náà ma ṣe ń ṣe òun ma ní àwọn wọn tí ọlọ́run lẹ́yìn òkú àwọn olóyìn ma ní iná wà iná ilẹ̀ ìhìrọ̀ jíun bẹ́nìkan bá ti ń wí làwọn tó kú ma gbé tẹ̀lé lẹ́yìn eléyìn náà ìṣesí tí ó bá mú bákan náà àti àwọn tí wọ́n ma ké pẹ̀lú ohun ara lẹ́yìn òkú ní nínú ìdí tó fi ní kóbìnrin má lọ nìyẹn nítorí pé ìdákẹ́jẹ́jẹ́ tá a fẹ́ kí àwọn èèyàn dákẹ́ nígbàtí a bá ń gbé òkú lọ sí tẹ́ àwọn èèyàn ò ní dákẹ́ rẹ̀ látàrí ẹ̀ òun ma pariwo súnmọ̀ sí ni pé ká mẹ́nu wa dákẹ́ ká má pariwo bákan náà iná yìí yálà ó jẹ́ ọ̀sán ni àbí alẹ́ ààkí ń taná tẹ̀lé òkú eléyìn náà ó tún rinlẹ̀ nínú ìṣesí àwọn tí wọ́n já wọn sọ̀hábà nábi sọ́lọ́lọ́hù aléwọ̀sílám àjábí ọmọ àbdùlá ó sọ fún ẹ pé ó ní àní nàbí sọ́lọ́lọ́hù aléwọ̀sílám náà àyàn tẹ́bí sọ́ọ̀tún àwọn náàrùn ó ní ànábì sallallahu alayhi wa sallam ó kọ́ pé kó tẹ̀lé òkú ohun kan tàbí iná kan bákanáà amúwàmù as nígbà tó wúlò papòdà nínú àsọ tẹ́lẹ̀ tó sọ náà ni pé fàídà anàmítú wàlátúsọ̀ ìbìnrin náà ìhàtún wàlá náà ó ní tí ń bá o àwọn tí wọ́n máa ń ké pẹ̀lú ohun òkè tí wọ́n máa pariwo kẹ́yìn nínú àwọn obìnrin bákan náà iná ẹ kò gbọ́dọ̀ gbé tẹ̀lé òkú mi eléyìí fi wáyé pé nígbàtí a bá ń sin òkú lọ sí tẹ́ èyí tó jẹ́ ojúṣe wa jọmọ́ òun náà ni pé kí a dákẹ́ jẹ́jẹ́ kí a má pariwo kí a sì má gbé iná tẹ̀lé òkú amẹ́lọ́mà subhanahu wa ta'ala kí ọlọ́wọ́ bá kó fún wa ní àwọn ẹ̀gbọ́yé alhamdulillah wasalatu wasalam ala rasulillah nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí musulmi gbọ́dọ̀ máa lò nígbà tí ó bá ń tẹ̀lé òkú lọ sí ìtẹ́ òun náà ni pé àwọn máa yára tẹ̀lé òkú ni kì í ṣe pé ara máa gbẹ́sẹ̀ ní kankan gẹ́gẹ́ bí nǹkan tó gbajúmọ̀ láwùjọ wa nítorí pé nígbà míì ní ẹ̀rí àwọn èèyàn wọ́n ra máa lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí wọ́n bá ń gbé òkú lọ eléyìí sì ní ó yapa sí súnà ìtumọ̀ ìyára kì ń ṣe pé ká máa sáré kọ́ ṣùgbọ́n ìgbésẹ̀ nígbésẹ̀ ẹni tó ń tètè lọ síbi nǹkan òun náà ni ìgbésẹ̀ tá a máa gbé lẹ́yìn òkú gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́hùn aláìwọ̀sẹ́lám bó ti ṣe sọ fún wa nínú ẹgbàá tó ń bẹnu sọ ìhàìn bukhari àti muslim ó ní asìrìrù bin janaza fa'in takun sọ́ríhá fàkhairun tukaddimunaha wa in takun ghayra dhalika fasharrun tad'unahu an riqabikum òṣìṣẹ́ aláwọ̀ sallallahu alaihi wasallam ó ní ẹ̀yára pẹ̀lú àwọn òkú tó bá pé ẹni dáadáa ni fọ̀kọ́yìn tukọ̀dìmúnaha iléyìí o ní irú ẹni bẹ́ẹ̀ fọ̀kọ́yìn tukọ̀dìmúnaha dáadáa òun lẹ ń gbé lọ báyẹn o ní tó bá sì jẹ́ pé aláburú èèyàn ni nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú yíyára lọ́sìkú rẹ̀ òun náà ni pé aburú ní ẹ ń gbé kó lè jìkà yín eléyìí fi wáyé pé òkú ní a máa ń ṣe kí ni a ma ń yára láti tètè lọ sí ni eléyìí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin òkú musulmi àti ẹni tí kì ń ṣe musulmi nínú àwọn àṣà eléyìí tí ó ń bẹ nílẹ̀ wa òun ni pé tí òkú bá kú àwọn èèyàn ó ṣe máa retí pé ọmọ kan kánù ló wà ó dìgbà tó bá dé ká tó lè sin bàbá rẹ̀ ọmọ kan òun ti pè láti amẹ́ríkà pé òun náà ti ń bọ̀ òun ti wọ pléènì bàbá kan kò ìdé ó dìgbà tó bá dé ka tó sìnkú eléyìí ní àṣà kan ní tí ò bá mu òkú lára ìyára tẹ̀tẹ̀ lásín òun náà ni pé tó bá ti kú ta bá ti wẹ́ ká tètè gbé lọ sí itẹ́ nínú àwọn nǹkan tí ò bá mu ta ta máa ń sábà ṣe òun náà ni pé òkú wa tó kú lẹ́kọ̀ọ́ ó dìgbà tá a bá gbé lọ sí ọ̀yọ́ kó tó ti sí àbí tá a bá gbé lọ sí kwara àti bẹ́ẹ̀ gọ́ ẹ lọ nínú àwọn ìlú tó yàtọ̀ sí ìlú tí òkú kú sí eléyìí náà a ti tako ìlànà anábì sọlọ́lọ́hùn aléyìn wọ́sẹ́lám pẹ̀lú ìyára tètè sí òkú nítorí pé tá a bá dìlé rẹ̀ bóyá òkú kú lálẹ́ àná ọwọ́ wẹ́ àbí wọn àti ẹ̀ráwọ̀ èèyàn ṣe kò kárí ẹ̀ ó wá di ọjọ́ kejì àṣẹ ní onígbà tá a bá gbé lọ sí kwara ó kọ́kọ́ wẹ́ ó kọ́kọ́ kírun sí lára a tún máa retí ìmọ́ọ̀mù lágbájá bẹ́ẹ̀ náà láà retí bàbá lágbájá àtolórí ẹbí àti gbogbo ẹ̀ gbogbo àwọn àsìkò tá fi ń ṣe lé ìjọmọ́ ọjọ́ ti lọ wọ́n wá gbéra wọ́n rìn 5 hours àbí 6 hours kí wọ́n tó dé ilé tí wọ́n sin sí eléyìn ní kí n ṣe súnmọ́ annabi sallallahu alayhi wasallam bákanáà ìṣọ́láhù sallallahu alayhi wasallam ó sọ pé ìdáwúdá àti janaza wàhtàmálàhà rijal ala'anakihu ó nígbàtí wọ́n bá gbé òkú kalẹ̀ àwọn ọkùnrin ní wọ́n sì gbé lórí èjìká wọn òkú mùsùlùmí ní kì í ṣe òkúta lọ wá pó sí eléyìí tó níye lórí ní táàfi sí tàbá ti wá pákó kan tàbá ti gbélé ní àwọn èèyàn ó gbé séjìká wọn nítorí pópó sí yẹn ní àkèfí ń sin òkú ìlànà àwọn tí wọ́n kì ń ṣe mùsùlùmí ní kí òkúkú kọ́ wá lọ wá pó sí wọ́n lè rán ní 50 wọ́n lè rán 100 wọ́n lè rán ní 200 nítorí pé wọ́n fẹ́ fi sin òkú wọn wọ́n ní àwọn ò jẹ́ kí ojú tí àwọn àwọn fẹ́ ṣẹ̀yìn ìyá àwọn ní ìṣẹ̀yìn ìyá wọn àbí ìṣẹ̀yìn bàbá wọn àtorí pósí ní ó ti bẹ̀rẹ̀ wọ́n lọ ra kóso olówó ńlá ẹ̀rí àwọn àfáwa bí wọ́n ṣe gbajúmọ̀ tó bí wọ́n ṣe lókìkí tó owó tí wọ́n gan tí wọ́n ní ó tó àwọn ọmọ wọn náà lẹ́yìn wọn tí wọ́n bá tún ṣe gbìyànjú sí wọ́n fowó tó pọ́ọ́lẹ̀ fáwọn ọmọ wọn bẹ́ẹ̀ sì ni ìjọba gan ni ó tún gbé ìsìnkú wọn gan pàápàá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kọ́ nǹkan tí wọ́n fi sí wọ́n jọmọ́ kò ju pákó lọ ìyẹn ni pé nǹkan tí wọ́n fi gbé òkú wọn lọ sí itẹ́ pákó nìjọmọ́ ta bá ń sọ pé yàn lówó ta bá ń sọ pé yàn gbajúmọ̀ ta ló gbajúmọ̀ bí ibn bas ta ló gbajúmọ̀ bí sheikh sọ́lẹ̀ al-hussein ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà pákó ni wọ́n fi sìnkú wọn ta ni wọ́n fi gbé òkú wọn tí wọ́n bá ń fi pákó gbé òkú àwọn èèyàn tó yẹ pé ìjọba gan àwọn gan wọ́n nípa tí ó lágbára láti kó nípa ìsìnkú wọn ní báwo wá ni ẹni tí wọn ò ti ẹ̀mọ̀ ládùúgbò àbí tí wọn tíjọba ò ti ẹ̀ recognize ẹ̀ báwo ni òun ó ṣe máa fi owó ṣòfò eléyìí fi wáyé pé àgbọ́yé ẹ̀sìn ní ó jìnà sí àwa tí a já nítorí náà anábi sọ́lọ́lọ́hù àríwọ̀sọ́làm o ni nígbàtí àwọn èèyàn tí wọ́n bá gbé òkú séjì ká wọn o ní fa in kálẹ̀t sọ̀rọ̀ ha kálẹ̀t kọ̀dìmúnì kọ̀dìmúnì o ní tí òkú yìí tó bá jẹ́ kó òkú dáadáa ní òkú èèyàn dáadáa nǹkan tí ó ma sọ náà ni pé ya wailaha aina yadhhabuna biha yóò ní ẹgbẹ́ òun ó ma ṣe òun òun panu òun níwo ni wọ́n gbé òun lọ eléfihìn wa pé anábì sallallahu alayhi wa sallam wá fi wá pé ìyásmọ̀rún tí ó kú tó bá ti ń pariwo èyí tó ń sọ pé kọdìmúni kọdìmúni ẹ tètè gbé mi kẹ lọ sí mi gbogbo nǹkan ẹyẹ ni kòkòrò ni àti àwọn ẹran àwọn dábà gbogbo wọn pátápátá ni ó ma gbọ́ nǹkan tí ó kú yìí sọ subhanallah ilẹ̀lì insan àyàfi ọmọ ẹ̀dẹ́ èèyàn nìkan ni ò ní gbọ́ nǹkan tí ó kú sọ lọ́wọ́ sẹ́mi aha lásàíkì tọ́mọ ẹ̀dẹ́ èèyàn bá lọ gbọ́ nǹkan tí òkú ń sọ ní yóò dákú ni nítorí pé ẹrù bójó ní kò ní lè jẹ́ kí ara ẹ̀dá èèyàn kó gbà á pé á èèyàn ló ń pariwo báyìí subhanallah ilé fi wá pé ọlọ́wọ́n ọba subhanahu wa ó kẹwa púpọ̀ pẹ̀lú pé kò jẹ́ kí a máa gbọ́ ohun àwọn òkú tàbá lọ gbọ́ ohun òkú ni eléyìí ní kò bá ti kó ìdàmú bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà ìlòmí ogbó oúnjẹ ilẹ̀ báyìí láìmọ̀ iye ọjọ́ ni ò ní fi jẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba sọ̀tánàwó ọ̀tàálá hikma fún gbogbo nǹkan tí ń ṣe nítorí pé káà náà nítorí pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo ògbà táwọn èèyàn bá ń kú òun náà láàmà gbóhùn wọn ni kódà àti jẹun gan yóò ṣòro fẹ́lòmí nítorí pé ẹlòmí gan bá a ṣe ń sọ̀rọ̀ à ń sìnkú lè ní ẹlòmí tílẹ̀ ọ̀la ń fi ṣú kò ní gbádùn nítorí pé ó gbọ́ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọkú bákan náà ẹlòmí gan yóò ti sọ fún ìmáàmù tó ń kírun bóyá ló ní mọ́ṣáláṣí pé lágbájá gbogbo wá sí ló lè ṣe ṣùgbọ́n wá sí kú ní ma ṣe olóòkọ ti sọ fún mọ́mù rẹ̀ bẹ́ẹ̀ rí eléyìí ní láti ma fi ṣe lánà ṣàlàyé fún ọ pé ẹlòmíì à ó bẹ̀rù èyí tó ṣe pàtàkì òun ni kí láti síwájú láti pàdé ọlọ́run ẹni bá ti dáadáa síwájú lọ́sàn lóru rẹ̀ ó ń mójú tó fi ọlọ́run ó ń pò fi ọlọ́run ọba mọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ kú rẹ̀ kò ní ṣe ní nkankan nítorí pé ó mọ̀ pé ìgbáradì ti wà fóun yàtọ̀ sí àwọn tó ṣe pé ọkàn wọn ti dí tó ti dógún tọ́rọ ọlọ́wọ̀n ọba òṣàǹfàní fún mọ́ àwọn ẹ̀yẹ ni ó ma jó ni ó ma ń ni ó ma ń sìgá nígbàtí ọba ń tẹ̀lé òkú nínú àwọn súnnà eléyìí tí òjíṣẹ́ tó fi kọ́ wá nígbàtí a bá ń tẹ̀lé òkú òun náà ni ẹ̀yìn òkú láti máa rìn ìyẹn ni pé ẹni bá ń gbé mọ́tò tẹ̀lé òkú ẹ̀yìn òkú ni ó wà kò ní wà níwájú òkú ẹ̀wà rí ẹni tó ń fẹsẹ̀ rìn òun lè wà níwájú òkú ó lè wà lẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ àbí ẹ̀gbẹ́ òsì rẹ̀ ó sì lè wà lẹ́yìn jẹ́ pé àwọn àfáà ṣàlàyé fún ẹ pé kó fi ń ṣùgbọ́n kò sí láìfí bẹ́ni bá ń tẹ̀lé òkú ní tó bá wà ní iwájú òkú nítorí pé ó rìnlẹ̀ nínú súnà ilé tó ń bẹ nínú súnànù àbídáwù ó ń bẹ nínú súnànù nasáyínà pé òjíṣẹ́ aláhùn sallallahu wasallam nígbàtí ó ń bẹ láyé ó ní àwọn ní yẹ̀síru khalfal janaza ẹni tí ń gùn kan ní ẹ̀yìn òkú làwọn ó máa rìn wọ́n máa sí àìfúṣà àmìnà ẹni tó se rìn ibi tó wọ́n bá fẹ́ lára òkú òun ni ó máa rìn khalfaha wa amámaha lẹ́yìn rẹ̀ ní àbíwájú rẹ̀ wà á ń yà mí ní ha wà á ń yà sáàrì ha bó jẹ́ pé ẹgbẹ́ ọ̀tún rẹ̀ ní àbí ẹ̀gbẹ́ òsì rẹ̀ kọ̀rí ibanminha tó súnmọ́ bákanáà à òjíṣẹ́ aláhùn sọ́lọ́lọ́hùn aléyìn wọ́sẹ́lám ó fi súnà yìí ó fi kọ́ ẹ̀rí tí a bá wá gbé òkú tí a gbèdé tẹ́jọ mọ́ wọ́n ní kété tí wọ́n bá ti ń gbé òkú tí wọ́n bá ti ń gbé sílẹ̀ ní súnà eléyìí tí òjíṣẹ́ aláwọ̀ sọ́lọ́lọ́rùn aláyí wasálàm tó wà lórí rẹ̀ tẹ́lẹ̀ ọ̀run ni pé a dìde ni pé a gbé òkú afẹ́gbé kalẹ̀ ní súnà ti tẹ́lẹ̀ tí anabi máa ń ṣe náà ni pé kó dìde òun àtàwọn èèyàn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn wá àgbà náà ó padà di pé ànábì sọ́lọ́lọ́rùn ó padà ń jókòó nítorí ẹ̀ orinlẹ̀ nínú ẹgbàwá eléyìí tó ń bẹ nínú muslim pé kọ́mọ rasulullahi sallallahu alaihi wasallam lil janaza fakumna thumma jalasa fajalasna ìkan nínú àwọn sọ̀hábà ìyẹn ni ali radiyallahu anhu ó ní ànábì sallallahu alaihi wasallam ó dìde fún òkú ní lẹ́yìn wá gbà náà ó nígbàtí ànábí dìde àwa náà dìde nígbàtí ó sì jókòó ní àwa náà jókòó eléyìí wá yàtọ̀ sí ngbàtí a bá rí òkú tí wọ́n ń gbé kọjá súnà ni pé ká dìde nítorí pé ànábí sọ́lọ́lọ́hùn àríwọ̀sẹ́lá wọ́n gbé òkú lọ́dọ̀ rẹ̀ ní ànábì dìde ọwá sọ fún òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́run alayhi pé okú kẹfẹ̀rí lélẹ̀ ní alayhi satnafsan ṣe kò ṣe ẹ̀mí ni látàrí eléyìí súnnà ni tí wọ́n gbé òkú kọjá dìde eléyìí yàtọ̀ sí wọ́n gbé e kalẹ̀ ní ìtẹ́ bákanáà nínú òun náà ni pé ẹni bá wẹ òkú afẹ́ kóhun náà wẹ̀ ẹni bá sì gbé òkú tó bá ti ṣàlò àlátẹ́lẹ̀ afẹ́ kó tún àlò aláyẹn ṣe gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú súnà pé mangasala maitan fal yọktẹ́sìn wà man hamala ha fal yọtọwọ́dà ẹni tí ó bá ṣe kí ni tó bá wẹ òkú afẹ́ kóhun náà wẹ̀ ẹni tó bá sì gbé òkú ní wà mọ́ hamalahu fọlíọtọwọ́dà ẹni tó bá wá gbé òkú kóhun ya ṣe àlùwàlá ṣùgbọ́n eléyìí min bábí ni stihbábí ni kì ń ṣe ọ̀ràn èèyàn eléyìí nínú ojúṣe ni eléyìí tí ó ń bẹ fún àwa mùsùlùmí lórí ọmọ ya wa nígbàtí ó bá papòdà ẹni bá wá ṣe títí tí wọ́n fi sí ànábì sọ́lọ́lọ́hùn aláyé wọ́sẹ́lám ó ní ìwẹ́ ẹni bẹ́ẹ̀ yóò ní kírọ́ọ̀tù kan àkírọ́ọ̀tù méjì ṣùgbọ́n tó bá yẹ pé òun kàn bá wọn kírun lásán ni lòun lọ ẹ̀sán tí ó ní kò ní ju kírọ́ọ̀tù kan lọ tó tó bí àpáta abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀ kó sì fi súnà àti ìtẹ̀lé òfin ọlọ́run kó fi wọ ẹnì kọ̀ọ̀kan wa lọ́rùn bákan láwọn ilé wọn lákòó fi kó áàní láàrin wọn lọ